السلام عليكم ورحمة الله وبركاته nínú àwọn àwa tí ó dá ilé ìtọ́mi yẹn máa hù tí lọ ẹlẹ́dàá ò sì fẹ́ òun náà ni wa ká máa má ba ẹni tó tún tiwa ṣe jẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn jókòó kalẹ̀ wọ́n dẹdun arinlẹ̀ lórí àìríkàsíká wọ́n fìdí gbólẹ̀ wọ́n ní kókó sẹ́ ẹnìkan wá pè wọ́n wọ́n sì di pé ọ̀nà kan ní tó là ibi táwọn ti ń rí ṣe táwọn ti ń rí jẹ ẹ̀yin náà máa wá ṣe irúṣẹ́ wa yìí ní báwo ni o ti ṣe rọrùn fún mi èmi tí ń lówó wọ́n ní àwọn òfin yín níwọ̀n bó owó tẹ́ẹ̀fì bẹ̀rẹ̀ ẹ̀bùn wà ń bẹ̀ ìtàwọn tún ya yín táwọn nígbèlè wà ń bẹ̀ péré bí àwàdà wọ́n fọ́nà mà yín èyí náà ń lọ rà ẹ̀ ń ta Allahu azza wa jal ọba yín fa àlùbáríkà sí wọ́n tún ràn yín lọ́wọ́ ebi kí wọ́n tún mú yín máa àwọn tó lè máa kó ọjà yìí fún yín láì jẹ́ pé ẹ ti rówó san tí wọ́n sọ pé ńgbà tí ẹ bá ta ẹ̀kọ́ ránṣẹ́ ó tún débi pé ẹ̀ bùkátà ẹ máa rìnrìn àjò lọ bí tẹ́tì rajà àwọn ń fi àwọn sampo sampo tí wọ́n bá ní tọjà tuntun wọ́n fi ránṣẹ́ sí yín gbogbo gbà kẹ́ béèrè fèètè bá fẹ́ rà yọkàn yín la láì rìnrìn àjò wá sọ́dọ̀ àwọn wọn náà wá bẹ ẹni tó so pé ó ti ní láárí ó ti lálù ní ìwọ tó ṣe pé níbo lọ wà lánàá ní ẹ bá di báyìí lónìí wọ́n jiyàn ó wá jẹ́ pé ìyànjú tó máa wá gbà náà ni bó ti ṣe bá tẹni tó mú ọmọ ọ̀nà òwò yìí ọ̀nà iṣẹ́ yìí bó ti ṣe bá tiẹ̀ jẹ́ gbogbo bí tẹ bá ti jókòó pẹ̀lú àwọn ẹni tí ń kọjá fún yín. àwọn ẹni tí ń bọ̀ yín láti rí ọ̀rọ̀ ẹni tó mú àmànà yìí náà máa sọ láìda a máa wá náà láti sọ́dọ̀ ẹni tí ò kankan lójú wa wọn kọjú sọ́dọ̀ tiẹ̀ wọ́n máa wá náà káwọn ẹni tí ń ràn án lọ́wọ́ kó wọ́n ràn án lọ́wọ́ má àwọn ẹni tí ń kọjá fún kó wọ́n má nílé níbi tẹ́ǹtì ń tajà náà ò ní sọ̀rọ̀ rẹ̀ ń dáadáa ọmọ wa bí ó ti ṣe bàjẹ́ fún un ó tún bẹ́ẹ̀ nu ẹni tó tún máa gbé gbèsè à ń sóògùn òfò ipa sáfẹ̀ bàtẹ́lẹ̀ ìjẹ́ afẹ́ lé e kúrò lójú ọ̀nà yìí torí pọ̀ nìkan lọ́ mà sí rí bá a ti ṣe ń tọ ojú ọ̀nà yìí àti bó ti ṣe dáa fún wa ń kọ́ má jẹ́ pé ọ̀lọ́ tú wa fó fáwọn ẹni tí ọ̀ mà di ọ̀la wa àwọn afẹ́kọ́ hàn sí wọn pé àti sámà lówó ti jábọ́ wá bá wa. àwọn olórí ibú báwọn irú wọn àwọn ní amóore sùn ní í ṣe àwọn ẹni tó ṣe pé ẹ̀bá ti máa kẹ́ mọ́fọ́nà máa ẹ̀bá ti máa kẹ́jọ́ kú sórí bó ti ṣe wà ẹ̀sì oore ṣe ẹ̀sì yàrá lọ́wọ́ tí nǹkan tó yẹ kó máa fi sánù ẹni tó ṣe pé òǹgá alára ti rọra rẹ̀ pin ṣùgbọ́n ojú ní rojú sànú bàtà yìí jẹ́ mùsùlùmí gidi ẹ̀ríkà nàbì sallallahu alaihi wasallam la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li ní jẹ́ olùgbàgbọ́ òdodo tí ìgbàgbọ́ rẹ̀ pé pérépéré ṣáájú kótó di fẹ́ fọ́mọ ẹ̀yà rẹ̀ irun tó ń fẹ́ forí ara rẹ̀ ń dáadáa wọ́n wá ràn lọ́wọ́ wọ́n wá ń ba tiẹ̀ jẹ́ wọ́n ṣe sábàbí kọ́nà ọ̀la fún òun fẹ́ dínà mọ́ kése káràkátà nìkan lẹ́nu sí oṣù ìyẹn máa ń báyọ̀ sọ̀nà sẹ́ sẹ́pẹ́ ni tó bá sọ̀nà sẹ́wọ̀n ní ọmọ wa bí ó ti ba tiẹ̀ jẹ́ tí wọ́n fi léun kú lẹ́nu sẹ́wọ̀n gbogbo àwọn àbúrúkú báyìí kìí ṣèwà tó yẹ ká bá lọ́dọ̀ mùsùlùmí àwọn àwa tó lu ẹlẹ́dàá wa kórìíra ni àwọn àwa tó ẹlẹ́dàá wa ọ̀fẹ́ ni kéèyàn jẹ́ ẹni tí ó wà nípò kó ń fẹ́ ran ọmọlàkejì lọ́wọ́ kó ọmọlàkejì tá a sì ràn lọ́wọ́ náà kó lọ wá ń kó ẹni tí wọ́n máa ran ẹni tí wọ́n ràn lọ́wọ́ títí láéláé eléyìí ni ó jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìfẹ́ eléyìí tó ní agbára kó máa wà láàrin àwọn èèyàn mọ̀ngbà tí wọ́n bá ṣèyàn lórí tó bá tiẹ̀ jẹ́ eléyìí náà tún ṣèyàn lórí ó bá tiẹ̀ jẹ́ ọ̀nà àti máa ṣàwọn èèyàn lórí ó dì í náà lè fi gbọ́ àwọn aláìlérò mi náà tó sọ àánú fọ́ tìkà ló lè ma ibi tó ń ti hùwà burúkú báyìí rí kálukú wa náà ma èyí tó wa nínú ọmọ èèyàn náà ma èyí tó ń rò lọ́la nínú olúwa bàjẹ́ báyìí jáwọ́ wọ́n sì jẹ́ ẹni tó fi ibi sú olórí rẹ wọ́n sì jẹ́ ẹni tó ṣe kí aburú àti ìṣubú ẹni tó sórí fún ọ náà máa wá nítorí pé wọn náà ní ṣe bẹ́ẹ̀ kó mú jẹ òní mú jẹ láyé ń bí òní mú jẹ lọ́la gbẹ̀ndẹ̀ fìyàmù kólú ẹlẹ́dàá kó gbà wọn aburúkú rádaràdà kó lọ́wọ́ wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa